mo kí gbogbo ẹ̀yàn ọmọ káàárọ̀ òjíire tí ẹ bá láǹfààní àti rí àwòrán yìí orí Turkish airline ni mo wà lórí ẹ̀ ó ní kankan tí ojú mi ṣe ta fi ń rí sí nísìnyí nígbà tí mò ń go through gbogbo menu wọn ní orí screen tẹ bá rí ẹ rí pé orí flight ni mo wà èmi lò ní ẹ̀wọ́ yìí. Koiki Media so kí nìkan tí mo rí níbẹ̀ tí mo fẹ́ eh, tuntun kan náà so mo fẹ́ jẹ́ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ rí mi náà dáadáa ṣé à ń rí mi báyìí so kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ nígbà tí mo wá ń wo menu yìí mò ń wò lọ mo wá wá síbí báyìí eh, mo wá ní kó fún mi ní bọ́ọ̀ mo wá sí mọ́ ẹ̀jẹ̀ rìn jíìsì náà yẹn díẹ̀ nígbà pé náà yẹn fi pọ̀ so now tí bá wá wá sí destination ẹ rí i pé ó ṣó ẹ̀jẹ̀ ń zoom ṣe rí i pé ó Africa ó Turkey Europe. America Far East Middle Belt ìyẹn mí pé gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ń bá wọn polówó fáwọn tó bá fẹ́ lọ síbẹ̀ ẹ jẹ́ ká wá lọ sí Africa nínú Africa ẹ jẹ́ ń dá screen yẹn padà síta díẹ̀ ẹ rí ibi báyìí Abidjan Djibouti City Accra Douala òun lélẹ́yìí ẹ já lọ sókè Luanda Kigali, Dakar, Johannesburg, Kilimanjaro ní ní Jamana, Bamako, Port-Louis, Conakry, Freetown, Costane, Algiers, Constant. Ibra, Addis Ababa, Orn, Khartoum, Cotonou, Maputo, Ma Dar es Salaam, Zanzibar, Cape Town. Okay, wọ́n polówó announcement ẹ jẹ́ ká gbọ́ announcement yẹn àbọ̀ tí mo rí bẹ̀ ni pé mo ò rí nàìjíríà nínú destination so ìdí tí nàìjíríà ò ṣe sí níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà ti mọ̀ nàìjíríà ò kì í ṣe ìlú àwọn tó bá ń sọ pé ìlú ni nàìjíríà ẹ̀ waste time ara yín ni torí pé ìlú tí tẹ́rọ́rìsì bá pọ̀ àwọn èèyàn kì í wá aṣọ nílé níbẹ̀ kí ló fi wá ṣe nílùú tí tẹ́rọ́rìsì bá pọ̀ àwọn èèyàn ní wá so ẹ jẹ́ kó parí announcement yẹn màá wá sọ ìwọ̀nba tó kù. lẹ́ẹ̀kan in the 14th of December 2021. twenty one Turkish Airlines Liberty, Nigeria, Nàìjíríà ò sí lára Durban gbogbo àwọn ìlú now kílódé tí nàìjíríà ṣe sí níbẹ̀ àṣọ pé gbogbo àná ti mọ̀ dé nítorí pé nàìjíríà kò ṣe Koiki Media bringing the world closer to your doorstep.